a la ra ra, e eh, re re re, i ri ri ri, o ro ro. U ru ru ru ru ru ru, a ra ra ra.